kú kalẹ̀ ẹ máa kú dédé àsìkò yìí o ẹ káàbọ̀ sórí ètò wa lónìí. ẹ̀yin èèyàn mi nílé èmi ọmọ yín ni o èmi ọ̀rẹ́ yín èmi ará àdúgbò yín èmi ẹ̀gbọ́n àwọn kan èmi àbúrò àwọn kan Fúnkẹ́ Bella ìyàwó Túndé Bella ni mo jẹ́ o èmi gangan ni ọ̀kan ṣoṣo àjànàkú tí mi gbó Túndé Bella kìjì kìjì kìjì mo kí yín káàbọ̀ sórí ètò lẹ́nu tó bá jẹ́gbà àkọ́kọ́ yín rèé lórí ètò wa ẹ fún mi ìṣẹ́jú kan. ẹ máa káàbọ̀ sórí ètò wa lénìí. àtẹ̀yìn tẹ̀dẹ̀ ti wárí tẹ̀ tún padà wá. ẹ máa ṣeun gan ni o ẹ ṣe tẹ̀ padà wá. ẹ̀yin tó jẹ́ àkọ́kọ́ gba yín rèé ẹ subscribe sí channel wa tẹ́ bá nífẹ̀ẹ́ sí fídíò yìí ẹ the like button ẹ ṣe púpọ̀ ẹ̀yin èèyàn mi nílé ẹ̀yin èèyàn mi nílé sórí ìjókòó lẹ́wà orí ìdúró lẹ́wà ní àbórí ìjókòó tẹ́ ẹ bá sí lórí ìjókòó ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé àga àpótí tàbí ẹni kẹ́ ẹ tẹ́ sílẹ̀ lẹ́ẹ̀kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ jókòó tì ètò wa lẹ́nìí ó máa ní arinrin ẹ̀yin èèyàn mi nílé àlejò pàtàkì méjì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ la ní lórí ètò lẹ́ni ẹ wò ó èmi gan ò lè dúró mo mọ̀ pé ẹ̀yin gan ti ṣetán ẹ ti ṣetán àbẹ́ ẹ ti ṣetán mò ń gbọ́ pé ẹ lẹ́ẹ̀ ti ṣetán nílé ẹ máa bá mi ká lọ o nítorí pé ètò wa lẹ́ni wọ́n máa kọ́ wa lẹ́kọ̀ọ́ a dẹ̀ máa dára wa lára yá ẹ̀yin èèyàn mi nílé ẹ gbága o ẹ gbé ìjókòó yín kẹ́ ẹ máa bá mi ká máa wá pé àwọn àlejò mi pàtàkì àlejò àkọ́kọ́ tí mo ní lórí ètò wa lónìí ẹ̀yin èèyàn mi nílé ọmọdé ni yín ni àbágbàlagbà ẹ dìde lórí àga yín ẹ fò sókè kẹ ẹ bá mi ṣá madam ìyáàfin olúfọlákẹ́ ayẹyẹmí ẹ bá mi ṣá wọn ní àtẹ́wọ́ ayọ̀. Ah, ẹ̀yin èèyàn mi nílé fún ẹ̀yin tí ẹ ò bá mọ madam ìyáàfin <laughs> olórí ajíbọ́lá ayéyẹmí ẹ wo ẹ̀yin èèyàn mi nílé ẹ jẹ́ kí wọ́n fi ẹnu ara wọn sọ orúkọ wọn fún yín mrs ayéyẹmí ẹ káàbọ̀ sórí ètò wa lẹ́nìí ẹ jẹ́ ẹ bá wa ṣe ẹ bá wa sọ orúkọ yín fún àwọn àwọn èèyàn wa nílé. ẹ kú déédéé wòyí o ẹ̀yin èèyàn wa orúkọ tèmi bí wọ́n ṣe sọ ni olúfọlákẹ́ aya ayéyẹmí ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin èèyàn mi nílé mi ò ní sọ̀rọ̀ púpọ̀ ẹ ṣáà raṣọ mi ṣé kí n kẹ̀yìn ṣe fẹ́ wẹ̀gbẹ́ ẹbí àwọn ni wọ́n ràn ẹ wò tí ẹ ò bá tí ì ran aṣọ lọ́wọ́ wọn orúkọ wọn ni my fruitful fingers tẹ bá wà lórí Instagram tẹ bá wà lórí Facebook tẹ bá ń ṣọ́ọ̀pù lórí Etsy tẹ́ bá ti ra nǹkan lọ́dọ̀ wọn ẹ ti ra nǹkan kan o ẹ̀yin èèyàn mi nílé ẹ ti ra nǹkan kan ẹ raṣọ ni ẹ wo tọrùn wọn ẹ wò ẹ má yẹ ká sọ̀rọ̀ jù ṣùgbọ́n because oúnjẹ la wá sè ń bí ilé ni kì í ṣọ̀rọ̀ aṣọ àbí Mrs Ayéyẹmí ẹ wò mo ní àlejò pàtàkì méjì ni mo gbé wá sórí ètò fún yín ni o ẹ̀yin èèyàn mi nílé ẹ ṣá èmi fabulous látẹ̀wọ́ ẹ ṣé ẹ ṣé ẹ ṣé lẹ́ni àlejò pàtàkì pàtàkì kejì tó wà lórí ètò ẹ jọ kí ni ká ṣe gbé wọn wọlé yẹn ah torin tìlù ni o. torin tìlù la máa fi gbé grandma madam mrs Bímpé Ìdòwú ẹ bá mi fọrin àti ìlú gbé wọn wọlé. ẹ forin àti ìlú grandma wọlé o ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ mà <laughs> ẹ̀yin èèyàn mi nílé mo sọ fún yín pé èní yìí ọjọ́ pàtàkì ni èní yìí in fact ẹ wo ètò yìí ó máa lárinrin tí ẹ bá ṣàkíyèsí inú ilé ìdáná màmí la wà lẹ́ni mm. nítorí pé wọ́n fẹ́ fi àṣírí ọbẹ̀ aládùn wọ́n fẹ́ fi hàn gbogbo wa wọ́n kọ́kọ́ fẹ́ fi hàn àwa méjèèjì nìkan ní ṣùgbọ́n àwọn pé báwo la ṣe máa jẹ́yàn burúkú báyìí tá à ní fi hàn mm. yín òun la ṣe pè yín wá sórí ètò lẹ́ni ẹ bá mi kí grandma káàbọ̀ sórí ẹ bá mi ṣá wọn látẹ̀wọ́ mi <laughs> grandma mọ́mì ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún àwọn èèyàn wa tó wà nílé kí ni orúkọ yín gangan ẹ bá wa ṣàlàyé fún wọn. ẹ kú déédéé wòyí o àwọn ẹ̀yin èèyàn mi <laughs> èmi ni ọ̀rẹ́ yín. yes ke. ni. yeah. Bímpé Ìdòwú. yeah ìyáàfin ìdòwú. ìyáàfin ìdòwú ẹ ṣé gan ni ẹ ṣé púpọ̀ tẹ bá tẹ bá ṣàkíyèsí ìyáàfin ìyáàfin ìyáàfin ìyáàfin ni àwa mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ fẹ́ fi àṣírí ìyáàfin àṣírí ilé ìdáná wọ́n fẹ́ fi hàn wá lẹ́nìí òun la ṣe gbé ètò yìí kalẹ̀ so grandma ẹ jọ ẹ ṣàlàyé fún wa kí ni nǹkan gangan tí ẹ máa ṣe fún wa lórí ètò yìí lẹ́nìí. o ṣé o ọmọ mi ọmọ mi kìíní ọmọ mi kejì àwọn obìnrin tó dọ́ṣọ̀ lẹ́ni ṣe é mọ̀ wípé àwọn àgbà máa ń sọ pé ọlọ́bẹ̀ ló lọ́kọ. ṣọkọyọkọtọ ṣọkọyọkọtọ ọlọ́bẹ̀ ló lọ́kọ. so ẹ eh, eh. eh, ibi tí ètò ẹni a máa ṣe ẹ̀fọ́ ṣọkọ ẹlẹ́gùsí. Ah, hmm. ó bá tán ẹlẹ́mìí méje nítorí pé ẹ̀mí ẹ̀ ó fabulous. <laughs> Ah, ẹ wo ẹ̀yin èèyàn mi nílé. àwa gúnyán sí i. Ah, ah, ẹ wo. ló bá dàn. mo sọ fún yín pé kẹ́ ẹ gbé àga kẹ́ ẹ jókòó ẹ lè tẹ́ni sílẹ̀ ńlẹ̀ kó bàa lè gba gbogbo èèyàn tó wà nílé because ẹ fẹ́ kí áàfù lé kó kọ́ kínní kí áàfù yòókù kó máa kọ́ so nísìn ẹ máa tẹ́ ẹ ní sílẹ̀ àbí kẹ́ ẹ gbé bẹ́ǹṣì kẹ́ ẹ gbé sí ọ̀kan tẹlifíṣàn yín àbí ọ̀kan mobile phone yín àbí ọ̀kan nǹkan kí nǹkan tẹ́ fi ń wò wá láti gbádùn yìí mọ́mì ti sọ pé àwọn máa ṣe ẹ̀fọ́ ẹlẹ́gùsí ẹjọ́ èèyàn èèyàn mi nílé ẹ̀fọ́ ṣọkọ la máa fi ṣe ẹ̀fọ́ ẹlẹ́gùsí tẹ́ bá ń gbé ní UK mọ̀ pé ṣọkọ kò ń ṣe nǹkan téèyàn kàn ń tà kábà ẹ̀ra ṣọkọ la máa fi ṣe ẹ̀fọ́ ẹlẹ́gùsí mọ́mì ẹjọ́ ẹ bá wa sọ kí gangan ni àwọn nǹkan tá a sórí kí ni gangan làwọn nǹkan tá nílò fún ọbẹ̀ yìí ṣíṣe. o ṣe ṣọkọ ẹlẹ́gùsí la pè so ẹ̀fọ́ ṣọkọ tí kò tí ì wọnú ẹ̀rọ amúnútutù inú oko náà ti já jáde láàárọ̀ yìí iṣu rèé iṣu yẹn iyán iyán gidi kì í ṣe yánú apẹ o iyán gidi la máa gbódò tì mhm. tó bá yá àwọn èròjà tá a fi máa ṣe ẹ̀fọ́ yẹn lóore ni ata rodo ṣọ̀m̀bọ̀ eh, àlùbọ́sà èmi máa ń fi tòmátì sí ẹ̀fọ́ tí mo bá ń sè kó lè ṣe gbẹ́dẹ́gbẹ́dẹ́ hmm. téèyàn bá ti sè tó bá ti ṣe gbẹ́dẹ́gbẹ́dẹ́ tó dẹ̀ ní èròjà tó pọ̀ kò wómi ọbẹ̀ hmm. kò wómi ọbẹ̀ so ìkòkò kan ni ìṣàsùn kan ni ẹja aláràn gbogbo wa la wípé ẹja aláràn ó ṣara lóore ó ní adùn oríṣiríṣi lára tó máa ń jẹ́ kí ara mókun a máa lo aláràn a máa lo ẹja gbígbẹ wọ́n ti yan tó ti gbẹ a máa lo panla àti yẹ́ sí wẹ́wẹ́ a máa lò yẹn a máa lo ṣàkì a máa lo ẹsẹ̀ ẹran bàbá ń kánù irú ṣe mọ̀ wípé láyé àtijọ́ irú la fi ń ṣe well, láyé àtijọ́ <laughs> irú la fi ń ṣe ọbẹ̀ àwọn ò kì í lo magí a kì í lo aromat àti gbogbo táwọn alákọ̀wé ń lo irú tírú bá ti dùn báyìí wò ó hmm. ilé kejì ni wọ́n máa ti bẹ́ẹ̀ ni gbogbo àdúgbò ló máa mọ̀ pé à ń ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ <laughs> àwa fẹ̀gùsí ṣe mọ̀ pa pé ní ẹ̀fọ́ ẹlẹ́gùsí so àfẹ́gùsí si kó lè tún fi jẹ́ kó ládùn èdè gbígbẹ díẹ̀ iyọ̀ epo pupa epo pupa ni ó bá ẹ̀fọ́ ẹlẹ́gùsí mu ẹlòmíì lè lo òróró ṣùgbọ́n epo pupa làwa máa ń lò torí wípé èmi ò kí ń lo magí lọ títí mọ́ ṣẹ̀wọ̀n pé téèyàn bá ti ń dàgbà díẹ̀díẹ̀ wọ́n ní kó máa wà kó máa mójútó ààrẹ ẹ̀fọ́ ẹ̀fọ́ seasoning lélẹ́yìí ń jẹ́ wọ́n ti pòpọ̀ oríṣiríṣi nǹkan tó láǹfààní tí ò dẹ̀ kì í ṣe ìta àfi kẹ́míkà ṣe mm. tó dẹ̀ jẹ́ pó bá ẹ̀fọ́ lọ ló wà náà so èmi máa ń lo ìyẹn náà mm. àwọn kókó èròjà tá a máa fi ṣe ẹ̀fọ́ wa <laughs> lénìí ẹ̀yin èèyàn mi nílé eh, mo lérò pé ẹ ti gbọ́ gbogbo àlàyé tí grandma ṣe nísìnyí nísinsìnyí mọ́mì ẹ sọ pé a máa ṣe gbá a máa ṣàwo a máa ṣe kòkò ìyẹn bàbá àṣàsùn kí la dẹ̀ máa kọ́kọ́ ṣe nínú gbogbo nǹkan tẹ̀ kálẹ̀ ìdùnnú mọ́mì. níta máa kọ́kọ́ ṣe ni pé ìkànnù yín á ṣètò ata á gbẹ̀rọ̀ jáde ní bàkíyàdì ó wá wẹ kò nídìí kó kúná jù Mm. ata ẹnìkan á gbé ẹ̀fọ́ àátọ́ àárẹ̀ àásàn dáadáa kó má bàa níyẹ̀pẹ̀ kankan àwọn kókó nǹkan tá a máa ṣe nìyẹn àwọn eléyìí á tètè dá sómi gbóná á da ẹja náà sómi gbóná kó lè rọ̀ á mm. ti bọ ṣàkì àtẹsẹ̀ ẹran kó má bàa dá wa dúró á ti tọ́jú ẹ̀ sílẹ̀. so ẹ ti gbọ́ ẹ ti gbọ́ látẹnu mọ́mì báyìí a máa bẹ̀rẹ̀ ṣíṣe ọbẹ̀ ẹ̀fọ́ ẹlẹ́gùsí wa ẹ máa bá wa ká lọ ẹ má má rìn jìnnà kúrò ń di ẹ̀rọ yín o ẹ máa bá wa ká lọ. ẹ̀yin èèyàn mi nílé a ti lọ ata tán ńṣe ni wọ́n rán mi lọ stíìtì kẹta torí èmi ló kéré jù bí kí n lọ lọ ata ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ ọlọ́run àtọpẹ́lọpẹ́ blender blender ni mo ya rárá fi dọ́gbọ́n ẹ̀yin èèyàn mi nílé ẹ má ṣe kí ni o ẹ má para yín ńṣe ni kẹ́ ẹ wá. Eh, ẹ̀rọ tó bá máa múṣẹ́ yá fún yín nínú yàrá àdáná yín ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. so mọ́mì nísìn a máa bẹ̀rẹ̀ ọbẹ̀ wa sísè. ṣùgbọ́n nígbà tí mò ń lọ sọ̀rọ̀ ata lílọ̀ lẹ́ẹ̀kan yẹn ẹ̀gbọ́n mi ẹ̀sán kankan ń pa ata lílọ̀. mo rántí ni pé ńgbà tá a kéré mo rántí pé ńgbà tá a bá máa lọ sí ọ̀dọ̀ ẹlẹ́rọ hmm. ọ̀tọ̀ ni pé ẹ lè má kọ́kọ́ ráta yẹn lọ níbi mhm. tẹ́ ẹ bá kọ́kọ́ lọ ẹ lè débẹ̀ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ àgbàdo tán kí wọ́n wá lọ atayí má gbàdo ẹ ní mọ̀ yàtọ̀ gbòógì àtàtà ọ̀tọ̀ ní kẹ́ ẹ lọ ìkíní ẹ bá ìlà tó gùn àwọn tó fẹ́ lọ ta ìkejì. Uh ẹ bá ìlà míì tó tún gùn ẹ fẹ́ dórí kẹ̀nìkẹ̀ tó rí kẹtọ́ra atalọ. mọ́mí dẹ̀ ń dúró ní ọ̀wọ́ mọ́mí dẹ̀ ń dúró ní wọ́n ní nbo ló lọ kò sí mobile phone wọ́n fi páwọn tó da blender da blender ah, àwọn ìyàwó ìgbàlódé kílẹ̀ láwọn ìyàwó ìgbàlódé dẹ̀ ń ṣe ní ìsìn. blender ni o wọ́n ń lọ nǹkan wọn fúnra wọn. <laughs> ìṣẹ́jú kan ìṣẹ́jú kan. ẹ yá mọ́mí ẹ jẹ́ ká ẹ jẹ́ ká rí ọwọ́ yín nínú ọbẹ̀ yìí. a máa yọ mo fẹ́ yọ epo yìí àní gbà o mo kàn fẹ́ yọ díẹ̀. kí láǹfààní gbígbá epo àbí yíyọ epo. àwọn kan àwọn kan máa ń sọ pé epo epo tí wọn ò gbá wípé bó ṣe rí lẹ́nu ó yàtọ̀ sí epo tó ń gbá. Mm-hmm. ṣùgbọ́n èmi rò pé òórùn epo. ẹgbàá ni àbẹ́ ẹgbàá. òórùn epo tó bá téèyàn bá ti gba òórùn ẹ ti ìfẹ́ kéko yẹn pọ̀ jù náà ni o nígbàgbọ́ mm, mm. pé ó ti tó bẹ́yìn àbí mm. ẹ̀yin èèyàn mi. <laughs> ṣé mo sọ pé ọlọ́bẹ̀ ló lọ́kọ ẹ̀yin èmi máa ń dín àlùbọ́sà hmm, ní tí n bá fẹ́ bẹ̀rẹ̀ ọbẹ̀ sí ṣé mo fẹ́ káwọn aládùúgbò mọ̀ pé mo wà nínú ilé ìdáná mi ah, ẹjọ́ ṣe mọ̀ pé. Hmm sọ̀rọ̀ mi yé yín bẹ́ẹ̀ yẹn wá ẹ̀sìn yẹn kú o wọ́n láti gbà ni wọ́n láti mọ̀ àwọn dájú ìwà náà láti mọ̀ pé o oh, kí lóbìnrin yìí ṣe tó bá ti tálùbọ́sà yẹn bá ti dín díẹ̀ àlùbọ́sà yẹn dẹ̀ tún máa ń jẹ́ kí ọbẹ̀ dùn àlùbọ́sà da nínú ọbẹ̀ ó ṣara lóore ó dẹ̀ máa ń jẹ́ kọ́bẹ̀ ní adùn kan sẹ́yìn náà ti rí báyìí ìtàsánsán jáde ìtàsánsán jáde o ẹ̀yin náà mọ̀ pé yẹ mo ti wà nù ilé ìdáná mi o. tó bá ti kàn ọ́ ra díẹ̀ fẹ́rẹ́fẹ́ kó má di ipò ń jóná fúnkẹ́ bá mi gbé ata tó lọ lọ̀ wá. yes mọ́ mi. <laughs> ọlọ́run ṣe ń kó gbèdé láyọ̀ tí yóò dànù lọ. Ah, <laughs> a sọ níbẹ̀rẹ̀ pé a fẹ́ kó ṣe gbẹ́dẹ́gbẹ́dẹ́ mm. kó má tún nílò pé a tún ṣẹ̀ṣẹ̀ ń wómi ọbẹ̀ fi lé lórí so mo ti lọ irú mọ́ ata yẹn mm. torí pé ayé àtijọ́ ni wọ́n fẹ́ kí irú yọ kódokòdó nu ọbẹ̀ ṣùgbọ́n ẹran ti pa ọbẹ̀ yìí lé lórí ànídìí pretẹ ànídìí ànídìí ó jọ ẹran kì í ṣe ẹran kankan. ó <laughs> oh. ah, ń ta sánsán ó ń ta sánsán àti ìbàdí mi kankan tó ń ta sánsán so a máa dé kí la máa fi sí nísìn. ṣé ẹ jẹ́ ká de kókó díẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ní fi gbogbo èròjà sí. Mm-hmm kó a máa jìnnà lọ lóko báyìí. kó máa jìnnà lọ lóko. èmi ní ìbéèrè o ah, eh. ṣe mọ̀ pé ń gbà yẹn tẹ bá rán wa tá a bá ti lọ lọ́ta tá a lọ́ta dé ká dẹ̀ tó ṣẹ́jú ká tó wí ká tó fọ oúnjẹ ti jìnnà ah. kí ni bọ́ọ̀ lẹ ṣe máa torí ní ayé ìsìn yìí mímọ̀ pé ìgbà míì olú ẹ̀ máa wà nínú ilé ìdáná <laughs> tí ò ní tí ìmọ̀bi tí ó fẹ́ gbá pa sí but ká tó wí ká tó fò ẹ̀ ti sí ẹ̀ ti ṣé ẹ̀ ń lo pidánpidán style mi <laughs> ọgbọ́n ló gbà ọgbọ́n ló gbà torí àwa ìyàwó ìgbàlódé ní ìsìn àṣírí wo la lè máa fi ọ̀nà ọ̀nà ọ̀nà kìíní tẹ bá rántí nígbà yẹn ẹ lè máa wá kí mi pé àmọ́ mi ẹ̀ ṣe onísìn Fọlákẹ́ ó yá gbé ẹran yẹn kò ṣán fúnkẹ́ ó yá ìwọ ṣe ó yá ìwọ ọkùnrin kò sọkùnrin kò tóbìnrin gbogbo ẹ̀ ni ẹ̀ ń láti mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe kẹ́ẹ̀dẹ̀ mọ̀ bọ́ ṣe ń dúró tìyàn ní kíchìn mẹ́rin pé ooo <laughs> so tí àgbájọ ọwọ́ tọwọ́ bá ti pọ̀ lórí ẹ̀ hmm. ìwọ ṣe lé ìwọ ṣe lé ìwọ ṣe lé ó máa jẹ́ kó yá ìyẹn hmm. tẹ́ bá ti mọ̀ ṣe ni torí gbà míì ló bá fọ ọṣan ẹ̀fọ́. Hmm but. a ṣan ṣan ṣan ti ta fún mi. so tẹ bá ti ṣe ṣe ẹ ti mọ̀ bọ́n ṣe ń ṣe. Hmm. so ìyẹn ní èjì ni wípé ojoojúmọ́ kọ́ là ń bọ ẹran ojoojúmọ́ kọ́ là ń lọ hmm. sọ́jà níjọ́ téèyàn bá ráyè téèyàn lọ sọ́jà ẹran tó rẹran sílé hmm. tó pín sínú iye tó máa sè lẹ́ẹ̀kan tó gbé sínú ẹ̀rọ amúnkan kì í ṣe amúnkan ẹ̀rọ amúnkan kó di block tó gbé pamọ́ síbẹ̀ tó ra ta tó rà bóyá o rà ní pálípálí mm. tó pin tó ti fọ́ tó ti pin tó ti gbé sínú tó ti gbé sínú inú ẹ̀rọ yẹn ah, èmi máa ń sórí ẹ̀rọ amúǹkandì yẹn ó jọyàn lọ́rùn mm. wàá rà tó tóbi tó láyè wàá ti tò gbogbo nǹkan ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ̀ọ̀kan tó bá dẹ̀ tún gbé kòkò dáná ńlá jáde ṣe é kó pọ̀ kó wá tètè wá abọ́ tó dé pa kíákíákíá kí àwọn èèyàn tó rí tó fè <laughs> tètè gbọ́ndàjì ẹ̀ kó gbé pamọ́ tó àwọn bẹ́ẹ̀ ìjọ tó bá yẹ pé gbogbo wa ló rẹ̀ sáré gbé ẹ̀ tì gbé jáde ìṣẹ́jú kan ó ti ṣe ọgbọ́n ọgbọ́n oríṣiríṣiríṣiríṣi ìmíì ó lè jẹ́ pé ẹ̀fọ́ wàkàndédé ẹ̀fọ́ ẹlẹ́gùsí àkàndédé yọ hmm. láti inú kólẹ́tìrì ah, ah, hmm, àṣírí. <laughs> ẹyẹ èèyàn mi nílé ṣé ẹ rí <laughs> àwọn àṣírí tí mọ́mí ń gbélẹ̀ mo lérò pé ẹ ń bá wa fi ọkàn bá gbogbo àwọn àṣírí yìí lọ àṣírí kìíní ni àǹtí mi kí ni àṣírí kìíní tán fún wa wọ́n ní ká máa ṣe kó pọ̀ ṣe kó mm. pọ̀ kó gbé sínú freezer mm. má dẹ̀ fi wàhálà parẹ́ lójoojúmọ́ pín mm. sínú ike dé kó gbé sínú freezer ó bá dẹ̀ jẹ́ ọjọ́ tá a bá lọ sọ́jà tá a rẹran ẹ jẹ́ ká bọ̀ ká gbé jù sínú freezer ká ra ta ká lọ ká sè é ká de ká gbejù sínú mm. freezer ìjọ́ tá a bá máa ṣe bẹ̀ ó máa jẹ́ kó yá kò ní jẹ́ kó pẹ́ torí àwa ìyàwó ìgbàlódé nìsín àlè wàá para wa kichin kitchen pé a fẹ́ ṣe bẹ̀ fọ́kọ o a fẹ́ tọ́jú ọmọ o a ilé o business wa ń bẹ iṣẹ́ wa bẹ̀ o a dẹ̀ fẹ́ tọ́jú ara wa so a gbọ́dọ̀ fi ọgbọ́n ọgbọ́n náà ka agbajọwọ gbogbo wa kájọ dá sí i. a pe awọn ọmọ yẹn. ẹ lè pe dádì náà si ẹ pe dádì si ẹ pe dádì si torí dádì náà mọ oúnjẹ sè dádì náà mọ ẹ̀fọ́ ṣàn dádì mọ fọ wọn á ràn yín lọwọ ìfẹ ni. ni mm. ni. ọbẹ̀ wa ti ń sọ ó ti ń sọ ooo. nísìnyí màá fi yọ̀ sí iyọ̀ níwọ̀nba ni pé méjì yẹn ti tó jọba mi gbé ọbẹ̀ ẹ̀fọ́ yẹn ẹ̀fọ́ seasoning. níṣẹ́ wọ́n bá mi gbé panla àti ẹja gbígbẹ yẹn ká dà sí kó lè wọnú ọbẹ̀ dáadáa. so ká wá túbọ̀ de kó kó kára kó bẹ̀rẹ̀ sí ní jí káwọn yẹn wọnú ọbẹ̀ díẹ̀ fún bí ìṣẹ́jú márùn-ún ká tó wá bẹ̀rẹ̀ sí ní da àwọn ẹran yòókù sí ẹ máa bá wa ká lọ. ẹ jẹ́ ká wo ibi tá a bá ṣẹ́ dé. ee òórùn yẹn ó gba gbogbo olóyún. ọlákẹ́jọ mi gbà síbẹ̀ yẹn. Mm-hmm ṣé ká wo yẹ. Hmm. fọlákẹ́ bá mi wò. àwọn tó mọ yẹ̀ owó yẹn. ìwọ ń kọ́. èmi á kàn máa pọ́n bẹ́ẹ̀ lánàá. òyà òyà mọ́wọ́ ẹ̀ wá. <laughs> báwo ni ṣé iyọ̀ ẹ ti dà iyọ̀ ẹ ti tó iyọ̀ ẹ ti tó ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o hmm, bá mi gbé àwọn èròjà tó kù ẹsẹ̀ ẹran mo ti yẹ bí nǹkan. bá mi gbé kí ló tún wà níbẹ̀ yẹn. wow kí ni yorùbá wow ó lékè nǹkan <laughs> ó gan tí ọ <laughs> ó wù á ó yá bí ẹ ká fẹja yẹn lẹ̀ ká fi lẹ̀ sí parí. wọ́n mm. dà sí pẹ̀lẹ́ fún ó fani mọ́ra ah, gan ah. mo ti ń fi kan ah, yán àdẹ̀ tí ìgùn yán eh. ṣáà ní tètè bẹ̀ṣù lé náà báyìí. so n ta ma hẹn eh, ibi tó bi ti ṣẹ́dé náà gan-an la ibi tá a bá ṣẹ́dé nìyẹn ẹ jẹ́ ká dé ọbẹ̀ kí àwọn ẹran yẹn wọ inú ọbẹ̀ díẹ̀ nígbà tí ọbẹ̀ wa bá ń hó lórí iná fọlákẹ́jọ bá wa bẹṣu fúnkẹ́ gbé edé ìyàtàlùbọ́sà yìí kò gbọ́ lọ jáde <laughs> ìwọ ni ìwọ. ẹ̀yin èèyàn mi nílé ẹ ti mọ àṣírí yẹn èmi ò kí ń lo ọlọ o blender àwọn òyìnbó ni màá fi bá wọn lọ edé pẹ̀lú àlùbọ́sà yìí. tá a bá lọ edé àtàlùbọ́sà yìí àwa fi àfihàn yín tá a ṣe máa fi ẹ̀gúsí pò pọ̀ òun la máa fi po ẹ̀gúsí wa tá a wá máa da sínú torí a fẹ́ kó a fẹ́ kó máa mí ni. ó máa mí ó ti mí bọ̀ tá a mí díẹ̀. a tún mí díẹ̀. a ti <laughs> lọ èdè àtàlùbọ́sà pọ̀ láti fi po ẹ̀gúsí ká fi da sínú ọbẹ̀ màá pò pọ̀ nísìn níwọ̀nba mi ì kó ṣàn jù mi ì kó ki jù. tó bá ti ṣe é rò dáadáa ìyẹn náà ti tó torí èmi máa ń fẹ́ kí ẹ̀gúsí yẹn dì ṣùgbọ́n mi wàá fẹ́ kó di tá a máa fi eyín fàjà so bó bá ṣe kí tó ló ṣe máa le tó nínú ọbẹ̀ a ti fi àlùbọ́sà tèdè sí so tá a bá gbé yín le adùn ní ìtumọ̀. <laughs> ṣé àlùbọ́sà yẹn ló jẹ́ kó dì ní kí ló ń jẹ́ kó dì lójijì báyìí. tá a bá fomi lásán sí á dì hmm. ṣùgbọ́n tó bá ge jẹ ẹ̀gúsí nìkan hmm. ló máa wá sí ẹlẹ́rìí ṣùgbọ́n èdè àtàlùbọ́sà hmm. ẹ mọ̀ pé àṣírí ilé ìdáná <laughs> mi ń tó nìyẹn. tó yẹn ti tó àádá yòókù sí jẹ́ kí n dà yòókù sínú ẹ̀. tẹ bá gbọ́ pùpùpù àti gbé iṣu lé náà tá a máa fi gúnyán sẹ́fọ̀ wa nígbà tí iṣu ti wà lórí iná yẹn fọlákẹ́ ìjọba mi gbà sí ọ̀pọ̀ ọ̀dọ̀ tiẹ̀ ń bẹ̀ yẹn fúnkẹ́ ìjọba mi gbẹ́ja yẹn o ṣe thank you àá da ẹja sí ẹ wojú ọbẹ̀ kẹ́ ẹ mú yán o ṣe. so àti ẹja ṣe mọ̀ pé ẹja kò nílò pé kó pẹ́ lórí iná lọ títí àti dẹja sí nísìn a máa bẹ̀rẹ̀ sí ní dá ẹ̀gúsí yẹn sí inú ọbẹ̀ wa díẹ̀díẹ̀ èmi máa ń lo ṣíbí àti ṣíbí méjì kó fi ṣe ní ní tí mo kàn fẹ́ sọ ni pé tẹ bá máa dà sí báyìí kẹrí wípé ọbẹ̀ yín hó kùtùkùtùkùtù lẹ́ ń dà sí tẹ́ bá dà sí nígbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ dà àwọn nǹkan míì sí tó ti jẹ́ kí ọbẹ̀ yẹn sílẹ̀ gbogbo ẹ̀gúsí yẹn ó ṣeé ṣe kó túká pátápátá tó dẹ̀ máa di mm. bíi àṣe ilé ìdáná nọ́mbà tírì nọ́mbà kí ni ẹ náà. ó ti pọ̀ ó ti pọ̀ ó ti pọ̀ pọ̀ pọ̀. a wá di ó wá máa di bí ègbò ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé mi ni wípé ó máa sọ agbọ́mọpọ̀n. àwọn míì máa ń fi ọwọ́ da ṣùgbọ́n ẹni tó bá ẹ̀ṣẹ̀ dé láti ibi tó ti lọ ṣe kánná ẹ̀ ó dá mi lójú ìyàwó gbàlódé ó dá mi lójú wípé ó lè má fẹ́ ti ọwọ́ bọnú ẹ̀gúsí torí ó lè ṣí gbogbo akrilik ah, náà ah, ah, tàbí kó di ní máa máa wá ní máa fi yọ gbogbo ẹ̀gúsí kúrò lára ìkànnà. a ti dá gbogbo ẹ̀gúsí yẹn sí inú ẹ̀ màá kọ̀ rọra wá fi ṣíbí yẹ̀ ẹ́ díẹ̀ kì í ṣe rírò ẹ má rò ó ẹ má tí rò ó sìn yìí o màá kàn yẹ̀ díẹ̀ kò dẹ̀ àfẹ́ kí náà ẹ̀ pọ̀ jù sùúrù ló kù báyìí àfẹ́ <laughs> kí náà ẹ̀ pọ̀ jù àrọ́ra dé o ṣe àrọ́ra dé síbẹ̀ kó máa hó kó jiná wá a lè jí pọ̀ kómi ọbẹ̀ yẹn lè fi ká ẹ̀gúsí yẹn lára dáadáa ṣùgbọ́n ẹ má rò ó kó má lọ di pé gbogbo ẹ̀ túká bó bá túká náà ó sì máa dùn ún kì í ṣe pé kò ní dùn ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ibi tí mm. ó máa. <laughs> ẹ̀yin èèyàn mi nílé mo lérò pé ẹ ń fi ọkàn àti ẹ̀mí bá ẹ̀fọ́ ẹlẹ́gùsí lọ because èmi àtẹ̀gbọ́n mi àwọn àṣírí ilé ìdáná kò ń ṣe ọkọ kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta àti à ń kó lọlé ni àbí à ń kó lọlé nìyẹn ká lè fi máa ṣe kí ni ká lè fi máa tuntun ilé wa ṣe ẹ ṣé gan ni o mọ́mì níbi tẹ́ bá ọ̀rọ̀ ẹ̀fọ́ yìí dé nísìn èmi ti ń jẹ iyán yìí pẹ̀lú ẹ̀fọ́ ẹlẹ́gùsí yìí o mi ò tiẹ̀ rò bóyá mo lè dúró kọ́bẹ̀ yìí jinná ẹjọ́ ìṣẹ́jú mélòó ló kù kọ́bẹ̀ yìí fi jinná. eléyìí báyìí pẹ̀lú náà bó ṣe wà yìí bóyá ìṣẹ́jú mẹ́wàá sí ogún ìṣẹ́jú hmm. that's quite a range bóyá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ogún ìṣẹ́jú tá bá rí i pé gbogbo ẹ̀ ti wọnú ọbẹ̀ dáadáa àwa tún yẹ̀ wò hmm. tá sùúrù ló ló kù báyìí sìn so à gbàgbé ẹ̀ sílẹ̀ hmm. síbẹ̀ kó lè jinná kó dì àṣà sùúrù kó jinná dáadáa ok o ṣé ẹ ti ṣe tán láti wo ojú ọbẹ̀ yìí. a ti ṣe tán ah. ẹ̀gúsí yẹn kàn ń sọ kùtù wọ̀wọ̀ ni ah. ó kàn ń sọ kùtù wọ̀wọ̀ ni nísìnyí a lè rò ó mhm. ká kàn fi rí i dájú wípé ó ti jiná. ó ti gbogbo ẹ̀ ti ó ti jiná ó ti dúró dáadáa dàbẹ̀ ni pé ó ti dúró dáadáa dàbẹ̀ ni pé ó ti dúró dáadáa. Hmm. ẹ̀gúsí yẹn dẹ̀ dúró. ó dúró. Hmm. mo ti ṣetán láti jẹ oúnjẹ <laughs> láti bí ìṣẹ́jú mẹ́rin. ìjọba mi gbé nawọ́ ẹ̀fọ́ yẹn sí mi. ẹ̀ẹ́ abomi gbóná lé orí ẹ̀fọ́ yìí kó lè ká lè fún omi ara ẹ̀ díẹ̀ kúrò torí àfẹ́ kó mi ẹ̀fọ́ yẹn kó sọ ọbẹ̀ wa di pàdé mi ní gùnpá. <laughs> ṣùgbọ́n kì í ṣe pé a bọ̀ o torí kò nílò ká bọ ẹ̀fọ́ bíbẹ̀ kọ́ gbogbo adùn ara ẹ̀ ló ti máa bómi híhó lọ so akàn fomi gbóná rèé sílẹ̀ díẹ̀ ni thank you ma'am so akàn rò pọ̀ àwa dè fún ìṣẹ́jú márùn. aṣáàrẹ̀ fọ̀ nínú ọbẹ̀ yìí <laughs> eh, èrò gan èròjà gan ó ti kọjá ẹ̀mí ẹ̀fọ́ yẹn ṣùgbọ́n ẹ ṣáà rí pé ẹ̀fọ́ wà ń bẹ ó ga jù ó ga jù àwo ńlá la máa bù sí o. so a máa de fún ìṣẹ́jú márùn-ún péré ó ti tán kódà a lè má de gan torí ẹ̀fọ́ èèyàn lè jẹ ń tútù a kàn lè de ká paná mọ́ndì ká fi lọ gúnyán àbí. bẹ́ẹ̀ni. ah ẹ̀yin èèyàn mi nílé <laughs> ẹ ṣì wà ń bí pẹ̀lú wa ẹ bá mi kí wọn pé ẹ ṣe o ẹ kú àdúró tì o. ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹlẹ́gùsí wa ó ti jiná báyìí nǹkan tó kù fún wa láti ṣe ni ká gún iyán wa láti jẹ ẹ̀fọ́ ẹlẹ́gùsí. ìyàwó ìgbàlódé. Ah, ìyàwó ìgbàlódé style la máa fi gúnyán yẹn ẹ dúró ah. ẹ má ì tí ì lọ ṣé pé Fúnkẹ́ ò ní gbọ́dọ̀ síta ẹ dúró ẹ má ì tí ì lọ ẹ̀yẹ èèyàn wa nílé ní sùúrù ojú tẹ bá fi wò ni. <laughs> ẹ̀yin èèyàn wa nílé ẹ má jẹ́ kó yá yín lẹ́nu pé odó àti ọmọ odó kò ṣẹlẹ̀ níbí because kí ni ìyàwó ìgbàlódé ni wá. <laughs> àwọn ìyàwó ìgbàlódé adẹ̀fẹ̀ wàhálà fúnra wa àwọn ọkọ wa ọ̀dẹ̀fẹ̀ wàhálà fún wa a máa gún iyán wa ní ìsìn mọ́mí dẹ̀ máa fi hàn wá bí àwa ìyàwó ìgbàlódé bí a ṣe ń gún iyán ní ayé òde òní mọ́mí ẹ ṣé o iṣu wa ti jiná o oh yeah there you go iṣu wa ti jiná o ká túṣu sódó ló kù o ṣe rí i pé gígé kéékèèké la gé kó lè tètè jiná ni kò sí èdí mi kó lè tètè jiná so ó ti ó ti jiná pápápá a tú gbogbo iṣu sí kó lè yá ẹ̀mí ẹ̀ gbé iṣu ti wọnú odó o ká odó le lókù àwa tan stand mixer wa. àá tanná sí i àwa tan àwa tanná sí i. ní díẹ̀díẹ̀. ẹ jẹ́ ká yẹ iyán wa wò ká wo ibi tó dé a ti tọ́jú omi tútù sílẹ̀ mo rántí ní kékeré wípé omi tútù la máa ń kọ́kọ́ fi sí iyán ká tó wá ẹ̀ṣẹ̀ fomi gbóná sí mm. mi ò mọ mi mọ̀ díẹ̀ o ẹni tó bá mọ̀ díẹ̀ kọfí sínú ẹ wa kọ sí <laughs> kẹ́ fún wa ní níwọ̀nba díẹ̀ so àwa ma fomi dẹ̀ lọ die ẹ jẹ́ ká tún ìyẹ̀wò si o sì le so àfomi ẹ jẹ́ ká fi ṣíbí darí gbogbo ẹ̀ sínú abọ́ kó lè dọ́gba. jẹ́ ká fòmí gbóná díẹ̀ sí ó le. délẹ̀ o not délẹ̀ o. ìyàn yìí ti a máa wá kọ iyán wa sinu ora abi inú ewe á dẹ̀ bu ọbẹ̀ ẹ̀fọ́ si wa sẹ́gbẹ̀ẹ́ lóúnjẹ bá ṣe kí ni <laughs> lóúnjẹ bá délẹ̀. ẹ̀yin èèyàn wa nílé ẹ máa ṣeun gan ni ẹ kó àdúró tì wá látàárọ̀ ẹ bá wa kí mọ́mì wa pé wọ́n ṣe é ẹ ṣe mà àdúpẹ́ mà àtúnbọ̀ láìpẹ́ ọjọ́ <laughs> ẹ̀yin èèyàn wa nílé tó bá jẹ́ àkọ́kọ́ ìgbà tẹ́ máa wò wá rè ẹ máa ṣe é wá bí gan o ẹ ṣe ẹ subscribe sí channel wa kẹ́ ẹ bá lè máa rí oríṣiríṣi mo sọ wípé oríṣiríṣi oúnjẹ every Friday la máa ń post video ẹ subscribe kẹ́ lè bá máa rí video wa wò ẹ̀yin èèyàn wa nílé ẹ bá mi kí Madam Ayéyẹmí madam Mayeyemi ni alákòóso ilé-iṣẹ́ my fruitful fingers àwọn ni wọ́n rán gbogbo nǹkan tá a wọ̀ yìí ẹ wo cape ọ̀run mọ́ mi ẹ wo blouse ọ̀run wọ̀nyí ẹ wo tọrùn mi tí ẹ bá fẹ́ irú ẹ̀ kan fún ara yín àbí fún èèyàn kan as ẹ̀bùn ẹ lọ sí store wọn ó wà ní ẹtì ẹ kọ tẹ my fruitful fingers ẹ bá tẹ̀ sínú gungun ó máa gbé jáde fún yín <laughs> my fruitful fingers lẹ ti máa rí wọn lórí Instagram lórí Facebook àti lórí Etsy ibẹ̀ ni wọ́n ti ń tajà wọn ẹ tẹ̀lé wọn lórí Instagram thank you very much ẹ ṣe púpọ̀ tẹ wá wòran wa lẹ́ni o tẹ bá ní ìfẹ́ sí fídíò yìí ẹ tẹ like button ká bàa lè mọ̀ pé ẹ gbádùn ẹ̀ ní ìsìn ẹ jókòó kẹ́ ẹ farabalẹ̀ wò wá bí a ṣe máa gbádùn iyán àti ọbẹ̀ ẹ̀gúsí tí mọ́mì ṣe fún wa ní alẹ́ yìí mọ́mì ẹ ṣíwájú kẹ́ ẹ fi hàn wá bí wọ́n ṣe ń jẹ iyán àti ọbẹ̀ <laughs> ẹ̀fọ́ ẹlẹ́gùsí. wẹ́ bó bá ṣe wo oníkálukú. ẹ̀yin èèyàn wa nílé <laughs> ẹ ṣe gan ni tẹ wá o ibi nífẹ̀ẹ́ wá bá yín dé mọ́. Hmm. Hmm. ìyàwó ìgbàlódé hmm, ẹ wò ó kò sọ̀rọ̀ púpọ̀ ń bí a máa rí yín nígbà míì ó dàbọ̀ náà.